ịza na ahịa da ọ na ahụ na nọrọ na ekesa eduda na eje eku abekeghị na enyi ni free from riba edaka daba shọba o ara si riba ọnụ si ụlọ ọzọ asị na riba ihu na abanụ kọrọ sebe kehe na onye kokobi riba because asị kehe kesi suta dọọ nọ nọ shọtị ni bank da dọọ si dị interest dọọ rịọ alka interest anọ dị jenyi bedọ nya kokowo pay ahụ and kele mam two months ekoro eh, non they dey pay once common one million ten bank wa ya ha ah, now a month then dom two months eh, is dom three months eh, is that's it riba hakimi yo no ko gemun we are are better now ọ̀dọ̀wánání extent of what compromise and everybody have compromised but those are sorry degree of compromise well compromise well compromise ko jẹ ní babi salim gbódà ń dèrè kakọ ìjọ union ìjẹ ní ẹrẹ ẹrọ kù dé ẹrọ kù kiri pa ọhún náà máa video club enen ko ni kaka wajen union ma ebe akida abe aro ayi ha ma akida ebe nini mali se ka kono je union de ni union ẹ yà kìmí yà ọ bì kó ẹ yà kìmí yà nani ọdọ ni wọn asọmọkọ union náà mo rí ọtẹ rẹ ni. ọ̀ntọ́ mu yọ ọ̀ka wọn ẹ́n lukà ó gbìgò yìí dáa yẹ ọ̀hún tó wà sọ́dọ̀ ẹni gbòòrò ẹ̀yẹ náà ẹ̀kú ẹ̀yẹsẹ̀ pìdékù hìwù ẹ̀kú ìkèsí ìzó ìpè ọ̀bẹ tó dé pẹ̀lẹ́ ẹ̀ka sọ̀rọ̀ àná ewé ìsìkè wáyé rẹ̀ sà kó ẹ̀rẹ́ náà mẹ́ dẹ́n ní dẹ́kẹ̀ dẹ́n dẹ́rẹ́ ẹ̀ ọ̀dẹ̀ ema ka ake na amigo ide ke na se debarin sabe mechanic wa men mana benere itenye handset odewe tinye kaduna odewe tinye nagazi omera ahịrị di union on level ah kura je eh strong now ihe aba ko ply on ri shoulder omo no se vo chungo chungo no ase vo menwe stable na daba ko lọ́nà wà ẹ̀ka ọmọ ẹni. how ọ̀gá wọn ní degree of what compromise then dáhìí compromise náà kò mú lèrè as what as ẹnkata ọ̀hún dáhìí náà kò mú lèrè òye òkè sọ́yìn tọ́ dọ̀rọ̀ rí kó wẹ́ẹ̀kẹ́ ẹ̀ akórí dòrórí ni ẹ̀ hàn ajẹ́ ni dòrórí ni ètò yìí wúwẹ́ kókó dòrórí ẹ̀rẹ̀kọ́ ẹ̀sẹ̀ dòrórí ni wọ́n ẹ̀dínwó mi ẹ̀rẹ̀tẹ̀ ni ẹ̀ húyẹ́ yìí ọ̀mọ̀sá tó ń tó mọ́ yìí. anyị monopoli system of government on in Anborian, where only few, few are enjoy the resources of the state. A corona man here, it says that another now, okay, few will be rich and many will be and continue to be in abject poverty. Out is all Jackane, don't my very, they valor here ọ̀nàkọ̀ ọ̀tún náà náà nìkan. how could ọ̀sìnyà sí hundred million each senator hundred million sanna kana sí ọ̀sìnyà ọ̀sìnyà ni dáhùn nípa ẹ̀rọ ọ̀sìnyà báà ni kò ní ara ìnáni kò ní ara ìnáni ọ̀tọ̀dàgó hundred wù ní poverty. how could the kore ne mmerɛ ne eh dɔza dɔn na moto ana ɔte four million eh ma abɛ eh wani mi kaki ho ma ye ka anyimoto anyimoto ah, fifty millions Ah, eighty millions esi ba kai? in a in a congregation of suffering ten millions the a single soul na anyimoto four million you can see where the rate of carelessness kó the rate of egocentrism wherein how personal selfish egocentric tendencies may be eat in other big one million na na suffer but nyana himoto ana tura azizina go four millions indirectly ways ka very soon ọnọ he na ọdọ n'ihi akụ hịa ịba kụmụta ọka anụ law you to bi awa ahụ Anyị na-asị ya azị nni ekele nke n'enye lada arọdụl amụọlụ kọm ọdụnya ha n'ikwete na ọka abogu anekwuru anyị aka anyị ati anya na na ezi nne nwere na ya n'onye anya na so ine nwere na ya that's anya na ine wao adawo wa kuwaza bi ma na ya wata gidi ya ni nigeria nda ya ni nigeria no cheche na ijo idi abon ni ye ijo buhari ni ye cheche no be umo like atawa ala kwa nyarin ina wo kize no zo shuja no ansa ẹwọ around early early eighties ni maa kan ban ẹnna kíkó ẹrọ wọn ase jahan no. mu nọ kó èyí kọ́ lọ́ọ̀ ṣe wọn na olóò sójà náà rẹ̀ nam gari ikọ́ náà kànga ìdéjì ọ̀nà àkùnrin jahan mmemme gari sẹ́dú wẹ́ẹ́ tuta wọ́rọ́wọ́rọ́ àǹtí sójà náà rẹ̀ mi gari ni ọ̀dọ̀ ọ̀ọ́sá hàn ní jẹ́rẹ́ ọ̀tọ̀ ìjọ ní ó tiẹ̀ tó lọ́rẹ́ nyà àtàwọ̀rẹ́ n'onwe gogoro wa ka ọta that's where we are heading to wenyinyi ni people bene sika ɛna renda bob ɛna renda bother impoverish ɛdi akoko nyi mediocre wɔyɛ ka ɔdi nyi mediocre class ɛba ɛtanyin anyi di bourgeoisie ɛba wɔ danyi di mediocre. Then the wretched and frustrated was frustrated. <laughs> These are symbols of frustrations. Moving with tattered collar. The collar nuri collar mi man tu cham cham collar we no do tu cham cham. Ida ida Nigeria no boy no no. Eh well yeri control any resources on Nigeria nye. Báwọn ajé nù abo ɛkɛ no ma na ɔkaka anyi aba ne petrol anya ɔhore nfa nigeria ni gold deposit ɛdɛ ile yi ka nigeria ni all this marble deposit tell you ɔnyan kɔnɛl ni ɛdɛ ile yi ka abɛ ne ni geology ɔni geography de dey tell you that hatayi kogi state then solid minerals anyi wọn abuja náà anyi ɔmɛ ministry solid minerals báyọ̀ tó lè kẹ́ndà àti sáà dẹ̀ ẹ̀ lẹ́yìn pé solid minerals náà nànú then dia wakaka okukuanu iron and steel iron and steel very, very. ebe akwa ihe hara gbọmọta nwa egwu ezi hụrụ eke na tata waye dakikiri nani eze ebe ini nani and abisani wa hand koyin konyara ọhụụ as a resource ani country as a survive e anweke na amani wee kanu ama na area nwere na anu na ama na ahụ ewu dị ihu enwe nọ dị asị m sebe ya anu didi wee rekọ atụ ka jee ka anwụ nọ ɛdɛ mɛ yɛ wò nya cause nigeria bɛ dudu dudu yɛ ne ka kɔtɔ awɔ ne na oil bunkering ɛnɛ de tu pipe ɔnɛ pipe ɛwɔ ma na sanwó ɛhɛrɛ na huu that's nine millions lɔsàn pa ɔdɛ ebe nya ipa gbɛn de pipe ɔnɛ okono iwo deɛ na àwọn ɛyà ɛdɛ nyi na dama ne ya ne le awon na nyi tete ne discuss na akwa me e nyi leto the devil ne discuss more oil well more ikangoro we wana nyanwe huna na ka ida akụ nyi man mun ga nyi ba ta kaka ka kai hayayaya e america ebe sasa ebe esi amẹ́ríkà yìí ṣe si náà sí nàìjíríà dẹ́n ní ẹ̀dá kàkà yín rẹ̀ kó ó lè kó àbáwọn ẹ̀ náà wà ní túgbẹ́ náà wọ́n ní ẹ̀yẹ dá sẹ́ kó kó ọjí náà ahụ ẹ̀ náà. dẹ bọ́ọ̀bù àwọn yàtọ̀ ẹ̀ gold ń dẹ̀tà afghanistan lọ́nà nípa ayé náà káyọ̀ kátàbí ní gold àwọn kótó ìlọrin they were disappointed and afghanistan ene kwa na da aye na oto sanjo to ben kwa ya ben en le to re de de so en en e ben ni da so ya no ina ba ko no ben ka ko na ben to time eje hura daru do je le nu poku powo eh kwado God said, I, I have never said that I am coming for third term. one uncle, one uncle, one uncle Kumanyola. Why Kumanyola ni? Chimpanzee. Why chimp? One uncle chimpanzee or man? Very shapeless individual. Ile ha no bora na ka ha kimi ona ko abesa ni ben ba. Wait, ile ai. Ole ni sana wonon.

ama abi million sanni abẹ ne kìí náà n'enyin ẹni mọ́ni iná nànú ọbaṣanjọ́ minister of petroleum ọ̀n wọ́tá ni nìdọ́nyì minister of state small minister of petroleum <laughs> dọ́mọ́tà minister of petroleum dá àárẹ̀ ọ̀mùzẹ̀ yìí. then ɛmɛ ni na ŋɔnɔ but if i am a ŋɔnɔ ni ye a nyi ni wo etu na nana yi ka ye you have to. sacrifice the right ka wee bịa mozi any refinery anyị anyị department ọnụ anyị na agụwe nwunye nwa na amukoro wee nyi nkụ mozi dekele na-epe ya were ọnya aba abe ọgụ 10 millions then anwụna ma na ọpọnya dozi nyanye 1 point something billion ọ were anwe then were ka ọ naghị na

ɛde ne nan yɛ bɛba ɛne akoma ne sɛ ɛdam non ane ma akɔ kɛhɛm non then how do you feel how do you feel kɔn non ɛyɛ wɔre hɛ ɔbɛ ano wɔyɛ kɛyɛ yɛ ɛyɛ na egye ekpo hinɔ ɛna ɛka ɛyɛ firi ehu na edo na edo hinɔ ɛne ha ɔmɛ si ɛbɛ awɔ bama no wɔma ne zawa tetɛ dan dan ne wa wa mɛ nnɔla ne that is that kwata him ban dɔɔbi ɛhɛn ọwọ asọnyin because o oh, firi oyi oyi ba huru sọnyin náà yẹrẹ ọwọ asan atọdọ ẹ wọn nọ sí. ẹnwúrẹ náà ọyìn náà ọrì àndọrì hẹẹbìn náà akọlọ náà ọzọ ká ọzọ castrate wọn ideologically symbolically or castrate wọn dọọzọ sí èdè sáà ẹkẹ náà mà nàrí àn abẹkẹ nù àtọ àjẹnù. ọnụ dị narị ewe asụreti ewere enye kenyi enene ya ahụ nyanụ de ya arịsanụ ọbasanjọ wọlahi abi skuul ọnụ ka o suta umi skuul ọhịa esi eze na ezike skuul ọnụ apụrụ eke skuul pụrụ poros ọjịsasụ n'ọbịa they enjoying inú mẹ́ni ọbasanjọ rẹ̀ lè suta ìjànì náà ẹni ìjànì náà kúwe. wenya ne dɔɔ silonya wa silonya na waa kɔ wa dɔɔ so his school fees daakɔ daakɔ ɔya oh, do ka uh, just five hundred thousand no ka right and one million de jɔba iṣɛ hɔ hɔ ɛnɛ bi jɔba ɛmirɛ wo abɛn abɔ isi dudu isi ɛmirɛ wo ɛsi sutan ɛdɛ ha na ɔwɔ nɔn man na abuja wahuru mi itama ɔna sokoro the compound doesn't have to banya boku ranon the motor na in the compound and all less than 20 abana nya na less than five million koyin konya uja na eshe sen na ngozi si debe motor na anwa na do to ijo emrew eke ha ya se do to an se meke kuma ihe akun motor na personal ta no nu motor jo non do to ta no na no non dok ijo wo kene ta no na nywa ijaya ko da ka na auction nan da na e ke hono do re rio di jawari himu to wa simple as that ene bene si kene do do re hin hakimiya de mi da ko yo do ha to do ka ani miss ka john ozo manager amani me de muri hi anya e bire muri hi o en kata no no daika oye kama kaka ene ma den no secularism do mu je ban eh socialism ore capitalism dika social uh, eh, socialism don nya den yaran aden yaran rai china don sorry communism ko eh di capitalism don mare mare mozin ko o ja no democracy ana be wahala ni hina na jeni everything everything today is our governor ni kanu agowe the capitalism oyin reign oh you lis ten agowe capitalism oyin reign because ọmọ ọbẹ ẹnna ẹ wọn de èrè wọn kọ. dọla kọnọ nyi bọmbụ la kọnọ ri cold wall kọnọ nyi atomic bomb na ike eni isa na akụ ịnụ sị ana ka eto ha edosu tụzọ ka be ha akụ ọ capable of wiping the human race capitalism ya tupu ọjọ kese ni ba ma they discover nka a anyị si ka onye anaghị ka otu finish ya na ebe ago kuma yau da dofi ni shani yau exist and i'm sorry and of islam like okay socialism mo na wo islam he why not ẹnì kù islam wọ bẹ́ẹ̀ hàn lákọ̀ socialism ẹ̀hìn dẹ́ni islam bá bẹ́ẹ̀ kẹ́ ọ́ ah, president ọ̀nà ni jimmy carter abẹ́wọ̀ jimmy carter yìí ló dé yìnbí rẹ̀ kọ́ afghanistan dọ́nyà ni supply weapon na afghanistan tẹ̀lé yẹ da afghanistan ni ẹ máa do an russian dáìka an russian ni ẹ ní èyí ṣe dé nukú ẹ̀ tó afghanistan dẹ́ halak russia dẹ́ chaki russia ussr mu nọ ussr ọ̀ ìwòrò dẹ́ gahinto tajikistan turkmenistan uzbekistan tataristan after stand stand now that show him like a hand ayadele islam ọ̀nà sọpọ́tà ìyá àmà ní àti islam ọ̀nà olóyè fi nìṣẹ́ yìí dékùwé kí islam ọ̀nà náà. david samuel huntington abẹ́ àwọn. He's a professor of strategic, uh, strategic studies in Harvard University. Professor David Samuel Huntington. Professor of Strategic Studies in Harvard University. Okay, any capitalist ẹni discover ka the Muslims in the. ɛmɛnɛ ma ni pro na so yare islam ɔnu wɔta so yare ni so oni kele fight islam ɔnu wɔta kẹ́hìn sísọ kẹ́hìn mùsùlùmí ẹ̀ mùsùlùmí àwọn ọ̀nyọ́ kata ẹ̀ àwọn ẹni ẹ̀rọ kata nìyẹn náà sẹ́yìn sẹ́yìn náà ẹ̀ka owó ẹ̀ àṣẹ ìhìn bọ́m̀bù ẹ̀nà náà ẹ̀kẹ́ náà ẹ̀ nìyẹn ní bọ́m̀bù islam ọ̀nà ẹ̀ na fight islam lẹ́yìn man àbọ̀dé bẹ́m fight islam. sọtụrụ sọnụ wee read that's islam hụ na do wee yẹ energy can never be created nor destroyed dọ ọhụrụ ịhụ ọ yẹ kwuo dey jiri ọnụ ideological dey finish ọga socially there come any kọjá is kọnyẹ na ọ̀rọ̀ n'ọrụ a mix up anyhow and what was man? kuma ọgwa ụtanụ then we could come in the end any difference between what serious issue on the previous age that can <laughs> you that we not now I don't know now my car dog ah nyana ni previous I don't know I'm a serious one ɛhu eh, oh, no no kɛnɛ then wa bɛburu waya dem make sure ka ɛnɛ mɛ nifa abu masilasi now look like the way they want it to look like hatta malashin tumuri sallallahu alaihi wasallam ya abu amerika kan malashin tumuri ina na yi zahi darul hadith darul hadith ena ba ben me ko hadith poru e ki zo ile hi hadith there's just somebody in I of nya puro kenyan na sa data of solo professor no yani da kono kwa educated a ɔno ɔba agye kama ɔmo dɔka ɔsan bi sunu ntomori ntomori ɔmo ɛnum alɛsɛ n'ɔno gyaa dɛka naa naa dɛka ayisa ne ne ba amɛ ɛka it shall be known by all understood by little aba ɔlɔba ayɛ kiri ɛnɔ ɛn o zozade ama ne ne ma understand o divide ne ma understand am ka ɔ ka ho na no. everywhere ele oni awo yon music dɔɔ ko gbɛtɛ kɛnɛn a bose turoze a bɛ mujɛ lɔn tira yan an yi ko inan a daba nɔ nyiko ɔwɔ da kan ye a ma na balak is it coincidental are we sure those days ɛni enyi bɛ to yen. àwọn àdàbà ẹ̀ ẹ̀ wọ́n yìí ókè ókè design wọn àmì ẹ̀sìn sàn dọ́bọ̀ lan tẹ́tọ́ yìí náà yìí kọ́ because ọ̀nà kwọ́tọ̀ hàn ọdún lókè sí ètè kọ́ ẹ̀yìn ìjọ ọ̀húnrẹ́ ti tẹ̀ dọ̀sẹ̀ èso ó tún kàrìjẹ́ náà òun ni ìhùn àwọn èso ó tún kọ̀dùnmọ̀lẹ́kà òun ni ìhùn àwọn èso. àbọ̀lẹ̀ túrọ̀sẹ̀. ọ̀nà mẹ́ni ìjẹ́nà gẹ́ ẹni beijing conference that's the conference ni oye destroy islam lọ́dún jẹ́ka uwe ọ̀nàmà ni dọ́gba tó kọ́ ọ̀dọ́ ká uwe ọ̀nàmà ni mọ̀ kúọ̀mù yìí ní ndẹ́mà kúọ̀mù yìí ẹ̀rẹ́ kẹ̀lẹ́rẹ́ mẹ́ni lọ́sọ̀ dọ́nà àbá hàn lọ́dún jẹ́ka kúrò tí wọ́n kọ́ ọ́ dé you have just done nothing now mr chairman. dɔkɛlɛ uwe nɔnu nyakuni na fi printing press ɛyà mu kuran kó aba nɔ ɔlẹ́ raba hàn fi printing press asa kuku publish ɛni kuran ɔka wàá sɔmɔ títí ẹ̀ one week ane maa se sada awɔ ɛni dɛ ɛkú rẹ̀ dɛ ɛlɛtsɛ rẹ̀ dɔm nɔlẹ́ bàbá ɛdá ɔfi. isɛn ma naa mɛ ezi lónìí máa dọ́kà ilé aṣọ ọ̀húnrẹ́ náà dọ́sì ojanin dr berlin any berlin conference lóṣù ojanin dr berlin ọ̀dọ́rí àwọn lóṣù ojanin náà wọ́n yẹn ní náà kan very very beautiful lọ́yẹ̀ kó àbílẹ̀ wọn náà yín beautiful faces nǹkan yín beautiful faces dọ́tírẹ̀ sẹ́yìn ní gorgeously ọ̀yẹ̀ kó. dakwa bene ni kan me be fini de ko woni dakwa na jelo di malasi ona hida la je da para do kuma ne ire ashhadu an la ilaha illa allah eh that person in daika in oh, nu oyeko arone chire asebule ba mini hehe oyeko oh, nyawe ira patan eh sure ho na ho na ngulisi e eh, ma ni sport konya spotless oyeko stainless oyeko stainless leg don don dress and go the doctor balin doka were akukaka era succeed in what Three years you trivia iju akarịa na trivia sanwere ewe ya sa ahụ na era succeed in eboto akọ eboto okwu era everything on time deka wa okomuni enere then discover is any weekend nature.

ewere oke anyị na seme nọ ntụmori ere ka anyị seme agwụ ka omori ọka ahụ ka anyị seme ntụmori ka ọ na-asị wayọ m na-esi tụọ enesi tụhọ na awọ osi oje osu ko ọ na-asị ọdọ amani ka anyị ohe ozere sọ wayọ ma ajọ dan ko ọka is better than ka onye na-ewute dụwa dọọ

ẹsẹ wọn náà kú they state islam then economically dem and state ló kó mu how islam kó islamia islamia poverty follow us we give you money no follow us eh That poverty choose one because shaitan always but shaitan yẹ ibi kumun kọkọ abẹ́ àwọn wọ́n yà múrùkún they threaten we are idokum al-bakr they are just they threaten now they enjoy every way anakuku di wani gbọdọ ni ezi kafe ari emere ọnụ ọnụ now ebe na tọ comfort kọbafe ari ebe na tọ joseph kọbafe ari daike one muhammad dọrịrị ha nere muhammad da akụsala ɛyɛ daka atɔ ɔyɛ dɛn daka wa wɔyɛ dɛ then abe a plan in do ndɔɔ yɛ ndɔɔ na adaka go ɔyɛ agorɔ yɛ as simple as that ìjẹ́ ìsìkàtàkiri hẹ́ kò múri ha da under the under disguise of kaka ẹni tí ń peter asin ẹnasin ni ẹrù báyìí malam ẹrù báyìí. Ije ijosuka ekeokomrini obasanjo gbanye ọgba ha dọwana dakawanye efcc icpc enewogan ribadu sọri ọkwọmori n'ụlọ ribadu enyisa ebe nke jessica fight ezenakenam sharia ikano enero ahmed anikamenyi ahmed mekalifion mexico na ome izafara sorry ahmed nsabi yarima then that's ahmed mekalifini don't I'm sorry, don't acquire come down. As simple as that. It just because why any problem dog I can share on is barbaric is useless. Obasanjo Awakan, Enato, Emmanuel Atiku, eh, eh. Emmanuel na eh ona ya bona bawo. Abubakar Atiku. Waki Nigeria, eh wanyo na nyaneka. Obasanjo mutonya neka Atiku ewa tudoka anu. atiku kan ɛna aku kan nigeria america ɔna kan awo dɔn wana kan ni kogi sɛ ɔmo ne ni bɔm sɛ ihe ɔno ka dɔn na ɔka kɛ ya ne bila yi abija abija ni kogi sɛ ani yorùbá yi kɛ part of the north so jɛri ɔno concern ɛ ke kogi ɔno tɔ di eight yorùbá state dana sɛn ka ebi north central ɔyɛ oko dɛ ibare dɛ iwɔtɔ ni ibare ɔyarazi of nigeria diara diara zi na kana ni owa ati dɔyi ana sɔ ami jɔba di ile ri tse ani ewa mɛrɛ la di ile ri tse kɔsa ani ewa kɛyɔ sɛ ne munafiki little to the left, little to the right. Dẹ́ta wọn ti sáà lẹ́gbẹ̀ẹ́ ìṣókò mọ́ ẹ̀yìn. So dàìka ntòmórì kò máa bẹ́ dàìka ẹ̀ kò ń sẹ́rí òkòmórì yìí ẹ̀ mọ́dà ní rẹ̀ hàn kẹ́lẹ̀. Ìjókòmórì dẹ̀ bua dẹ̀ plant dẹ̀ ṣẹ́kẹ̀ hádẹ̀ ní hii meduguri oh ayi mushi lazima ile ndio ijara bani detu twenty million ije nene ya ahe tanyi fi amini malati ene sisla nyawe then I organize Rasas na organize who is who in meduguri who is who eh, not in meduguri in unimate who is who in unimate university of meduguri who is who that variety of things eh anya wana shonye na eba je does nyana ka onye no no ono nyin nza ka wenyi okay ewa nyin ko so ewo oni sky wa ku wa kon wa ya wa do do ko 500000 nza ka ho ma so 1 million every aka de show ezo that say akwa ke hade ni mekene abeni muhammed ọtọọrọ ya mìíràn abẹ́mẹ̀wẹ́ ẹni sẹ́mi kò rí wọn ní malasi àmọ́ ẹ̀kọ́ ìjùmọ̀ lẹ́sí mọ́tò méjì gàdẹ́ ààrẹ dàìka ọkọ̀ mórí hàn àkùsàlà ẹni láì tó di wọn ká jẹ́ ẹni ká sáǹkà dédé ààrẹ. ẹsẹ̀ hàn náà wọn náà lẹ́hàn ẹ̀kúrẹ́ ìtúzọ̀ in slavery ààrẹ we are already slaves ẹ̀ mórí kẹ́ náà emancipate ààrẹ. Muri Romala. Why they give back to all these things? Hakimia. Hakimia. Have you take hold of it? Have you take hold of it? Uluhia we need shit. Rububia we need shit. Aban we need shit. Hey, take hold of it, Afghanistan waye ko dara nyi hakimia hakimia islamia danyi problem why the problem eh? among ga na wure o danyi nyi hakimia dalika hina sasa hina hii hina whatever hina ana medure ki muhammad kutubu Why not take hold of hakimiyya we should first of all stand with God to what hold aqida abo ọdọ bẹrẹ yẹn akijo bóòlù but ẹni tí mo rí Allah Taala tó alatọ́yé lẹ́yìn fọlọ́ ẹlẹ́tọ́yé dà i to get hold of hakimiyya ẹ̀gbọ́n dúró ká sáà sì get hold of hakimiyya I buy already this train this a copper na ta ta ta ta ta ta do joba do yeza be abo ozo no to muri as na won the man how boy is very simple anyo na re to re superior weapon do re ready ta ta ta da re ko hu ro da re yezo ko as simple as that and then eh eh ere how ontumuri medonwuri go ontumuri dokono suffered for how many years kuma ontumuri all many things hakimia whatever even ọmọ ẹkọsí wọn ọmọ ẹkọsí wọn ọhẹm di in islamic state madina ẹn ó ti fẹ hakimia ontumuri mi sí ọdá ẹka ọ̀nẹ̀ta dọ́ọ̀dá dányẹ three different governments yahudi ra méjì mi. bawa mereka orang Melayu lakum dinukum nasara ramu zuni musyrikan mungkin haram deh lele mesti dua orang mereka sering jadi dua bosan oni bi ọbẹ dákẹ́ mi ní òní nasara tó fẹ́ ẹ dẹ́wọ̀dẹ́ ọ̀nà jàjọ náà oni bi ọbẹ dákẹ́ mi ní òní yahudi dẹ́wọ̀dẹ́ ọ̀nà bí àwọn ní nàbẹ̀gì ló wà bẹ́ẹ̀ ni oni bi ọbẹ dákẹ́ mi ní òní musyrikin. jine to he tuo do akon oni yo be da ke mi ne ko mo ni ne jine ni na se na ka enyo na nyi dina eh? enyo na dina ama dare ka to ben ke ihe oni yo be do ko na ba attack mi dina on water either which can never annex and it become part of their state whatever abeniva awo ọbẹ dà protect

you don't come kata. so there are ways you go into this thing follow this Islam of him agwawa yi hura kan ah, him Yusuf Abdullahi uh, Yusuf Islam Yusuf uh, Ali ko one of his commentaries okay in the Quran commentary of Quran on Yusuf Ali okay come will not fight with what with principles, and not with what passion don't fight with money you fight with principle don't know so many tests of a fight ani hakimi ame prostrate a bɔla hɛtɛ okuma okumuri yɛ na ore do mani ya to do jene do kusala dami do ya to do ya kwa again ni beka islam mani ya kata do bari governor wa kunyo kata beda ikono ka kaso ya ron do ha dan do ha dan o ya si islam ma ti poro mere ha ni bre poro mi ka omulo nya kenu yodinu na ire sani bre ni ya da kaide ta kuburu ohina ni kuburu ni onuma ni ina nanu da na ose era ngula da ya zen ni da ni bere era ngwa e ma ko ya be e ma ko tama ere ene dihu muni obasanjo we sin lepto sanen wa keni ene omori he behu no obasanjo ni ko wa eko but ene le ko omori hin ka ai bana ene ne ni akuchera obasanjo na semu kono na be abo yeah. don ukoro no muri ame en le ko tene ga kena ame ayi sini to sa ko diri ban mi ki sini to imi di buru awu ero ka be je je mi di buru ma na zo zo ni o ni ma le sen ma le sen no za ptaki ha bi sini to ni don ye ni sini to na mi inawe ona mtafsiri on wata mana atu da me do za on turukwalu amatafsiri na amewa ka kutukwa mwe abiri hena ro kokora ni nawe okuru ehi akoda o rice okuru nya eza okuru nya apapo okuru nya joro okuru nya devi no okuru da wo kura ka okuru okuru we then each house that's about ekena eko almost 50000 each compound like this okay akusi zuga na beti beko asi hanwe ororo mongi atanawo da wome anyo na mani mekoro no da ama aze he koro na mani nyeke habe ze ede he koro na mani nyeke wai kisine atine tor mu ne di ma how kene diri hu <laughs> eh no mori he be hu kas enen so mori ba shani me ha awre me me ko asene manasuko mori he rebe ebe na echi hụ na otu mgba do ho na nabe abụọ dọla ya kwuru nụ dọ nya bekee enyi senye ngume le ayi bɛtɛ n'afa yɛ nie di ma na ayi e kusa la ne wutu ayi nɔni na n'afa ma na eyiri na n'afa nya abɛ nfa ɔyɛ kuhɔ kusa sa mi dɔ ɔgo kanyi sɛ esi ago politiks dɔ ɔba mi. One understand? Aveme. Wadu malati we yola. Ata wezi kare mabane duwadu malaja wa hewa me nenye ne tuwo yi. Muno nyake no eh halaka ni tuwe korona. Nende ya korona ka afeba zimani na pulu. Sila jona. Sasa ebiri tuwa manoro kwa sanya yonete. Mm. ekuru nun ekuru nun eya eh, ara anyị keeti ọnụ more than kere times dọla nye ten dọọ nọrọ anyị nan at least ọdọ dị akụ nụmụ ara ti nan ọdọ dị akụ dị keeti nan at least ekwu mmiri ọrụ anyị dọdọ ara n'ete dan bọbọ ne kan ahịa dẹnsi di chọọchị dan ahịa ne bọbọ ekele na-ewe anyị sị anyị abiru ete no eke living faith enya na abe me de nyon ama nye komi na kona help eh eh 500000 living faith ken na help 2 million ken don nita don re ke ha jim do re enworo enworo wo ezi ete na do re enworo ni den ba ni nkata that is what it means ani ehukuma nani akoko mebore ani ọzọ ka whatever nọ ẹrẹ ọrẹ nà ndẹ ọrẹ kúnyẹ kẹhẹ ọnà mi ka bọla ọjà náà òkè udọ òye òmùrí hàn zọ gẹ ẹwà lẹni skul dẹ ọrẹ bẹ ọwọ ọrẹ yẹn ń zọ dẹ ọrẹ rè ẹn dẹ yẹn get it wrong the professor <laughs> agbakara tiku anamani ya ka professor ahụ ni ọnụ ọ digiri ebi diploma onye eh nd be eri hnd national diploma onye ya kenye mini ya tọrọ ndị kuru ka jee ya m example egbe adọwarị do an accountant do what do adam do nyai ka na wa wa eh eh ona se sa ore ya to i can now do that do ri do singapore eh